صلى الله عليه وآله وسلم عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلى نيتكم لتفلحوا مع المفلحين يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله dájúdájú nínú àrùn ńlá àárẹ̀ ńlá ilé ìtọ́lọ́ ti kọ́kọ́ ṣe àlùmọ́ anabi muhammed sallallahu alayhi wa sallam láti ìgbà tẹ́sí islam ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tí ó sì yé bẹ lára àlùmọ́ títí dòní òun náà ni àrùn anifaq agabangebe ìjòdìjẹsọ ṣekúṣẹyẹ. So ìwà burúkú gbáà ní ìwà yìí báyìí ìwà yìí ọjà àrùn ńlá kan tó ṣe pé a máa dá ogun fi ja àwọn kan ó sì jẹ́ àrùn tó ṣe pé a máa pa ẹ̀mí ṣáájú kẹ́mi ó tó kú ó máa ń fa aburú lọ́pọ̀lọpọ̀ ó máa ń da àwùjọ rú ó máa ń sọ àwọn èèyàn adẹni tó ṣe pé látàrí àgàbàǹgebè wọ́n kọ̀yìn síra wọn wọ́n di ọ̀tá ara wọn ọjọ́ ìròyìn kan eléyìí tó pé tí n bá ti ń bẹ láàrin èèyàn gbogbo ìròyìn dáadáa àti oore ló máa ń sákò láàrin èèyàn gbogbo ìròyìn aburú àìdá àti aburú ló máa ń jókòó sáré èèyàn látàrí pé èèyàn jẹ́ alágàbàǹgẹ̀dẹ̀ ẹ̀dá ìròyìn burúkú ni eléyìí tó ṣe pé nínú àdámọ́ mi yàn kò lè bá lọ ó sì tako àwọn àwà dáadáa eléyìí tí ṣẹ̀ríà eléyìí tó fi kọ́ wa tá a bá wo dáadáa a rí i pé lọ́dọ̀ àwọn ẹni tí ń gbélé ayé kó yẹn ọjẹ́ olójú méjì ìwà burúkú ni eléyìí tí gbogbo wọn tí wọ́n takò tí wọn ò fẹ́ tá a bá sì wọ̀ nínú òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa a rí i pé ìwà burúkú náà ni eléyìí tó ṣe pé máa bà tẹni jẹ́ yìí máa ń sọ ìyàn di rádaràda ìyàn játijàti tí ò wúlò sọ́ra ìwà ọmọ ayá mi kọ́ ọmọdéni tó ṣe pé ó di mùnáfìkì nígbà tó ṣe pé òfura nítorí pé àtijọ́ múnáfìkì nǹkan kan ni eléyìí tó ti pété yàn ọba fura ìmọ̀ aráyè rápálá wọ̀ yàn lára tó bá ti jókòó sí yàn lára tán àfọlọ́ nìkan ló lè ké kó kúrò lára èèyàn nínú àdìtà nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì fi yé wa ó ní arba'un man kunna fihi kana munafiqan arba'un man kunna fihi kana munafiqan àwọn àwà mẹ́rin kan wà ẹni tí àwọn àwà mẹ́rẹ̀ẹ̀rin yìí báyìí tó bá ti pèsè lára yóò di mùnàfìkì wa in sama wa salla wa hajja wa àjẹmọ̀ kọ́lá kó se pónítọ̀ ó ń ṣe suyam ó ń ṣe salat ó ń ṣe hajj ó tún ṣe umra onítọ̀hún yóò máa jẹ́ mùnàfìkì náà ni wa in zaama annahu muslim kọ́lá kó se pé ń janu fanu sọ wípé mùsùlùmí lòun munafiki lonítọ̀ wọn máa jẹ́ wa man kanat fihi khuslatun minhun kanat fihi khuslatun minan nifaq ẹnikẹ́ni tí ọ̀kan nínú àwọn àwà mẹ́rẹ̀ẹ̀rin tí bá ń bẹ lára rẹ̀ á sọ pé ìwà kan nínú àwọn àwà jíjẹ́ munafiki ó ń bẹ lára rẹ̀ ó bá béèrè pé ni àwọn àwà mẹ́rẹ̀ẹ̀rin náà eléyìí tó ti pé tí bá ti ń bẹ lára èèyàn mò ń ṣe siyam mò ń ṣe sọlẹ hajj umra gbogbo ẹni mò ń ṣe kódà kó tún máa jánu fánu sọ wípé mùsùlùmí ni ọ kò ní yọ nínú jíjẹ́ mùnáfìkì àwọn ìwà mẹ́rẹ̀ẹ̀rin náà ó yẹ ká mọ̀ ká lè bá a sọ́ra jìnnà sí nítorí pé níjọba ti lè bá dẹni tí ó sọ ní dẹni gidi wípé kó gbìyànjú láti rí pọ́ùn jìnnà sí alákọ̀ọ́kọ́ ìdá haddatha kadab sọ̀rọ̀ yọ náà ni eléyìí alákọ̀ọ́kọ́ nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ká sọ̀rọ̀ ká parọ́ àìsọ̀rọ̀ rẹ̀ láì parọ́ rẹ̀ tó bá ti sọ̀rọ̀ yọ parọ́ náà ni kan jẹ́ ọ̀kan nínú àwọn amúnáfìkì eléyìí tó ṣe pé kò yẹ kó sí lára wa wa idha wa'ada akhlaf ẹlẹ́ẹ̀kejì tó bá ṣàdéhùn yọ yẹ eléyìí àìṣàdéhùn rẹ̀ láì yàdéhùn rẹ̀ àìṣàdéhùn rẹ̀ láì yàdéhùn rẹ̀ eléyìí náà nínú ìwà àwọn amúnáfìkì ni ẹlẹ́ẹ̀kẹta òun náà ní wípé wa idha ahada ghadar tọ́ba bẹ́ẹ̀ nìkan tọ́ba bá a dá májẹ̀mú kò sí náà ni yọ jàǹbá wọn yóò gbé wọn dá gbogbo májẹ̀mú yóò wù tọ́ba dá yóò gbé ẹni náà dá ni àìdá májẹ̀mú rẹ̀ pẹ̀lẹ́ nìkan là ìgbẹ́ni náà dá eléyìí jẹ́ ìwà ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin wa idha khasama fajar kò ní bẹ́ẹ̀ jà kọ́ hùwà pọ̀ kì gbogbo ẹni tó ti bá jà báyìí yóò hùwà pòkìní nítorí pé agbọ́pọ̀ àjà èwo lè pè agbọ́pọ̀ àjà èwo ni ká máa ṣépè fún bàbá àtìyá ni ta ló ń bájà ta lẹni tó wọn fọ ọgún mú nìsín ta ló ń bájà ta ló ń ṣépè fún àwọn àwàyí báyìí tó bá ti ń bẹ lára èèyàn tí mẹ́rẹ̀ẹ̀rin bá ti pé sáré yẹn ìyẹn ti di mùnáfìkì tó pé nínú jíjẹ́ mùnáfìkì alimami Bukhari àti muslim àwọn ni wọ́n gbé jáde ẹ jẹ́ ká kíyèsí àwọn nǹkan tá à ń fojú di tá a kà fún àwọn náà ní máa sọ̀yìn adéyàn rádaràda ká parọ́ kí wọ́n á ní nǹkan bàbàrà tó wà nù rọ́ọ̀pa tẹ̀bí wọn náà mà àìmọye irọ́ ló ti pa láàárọ̀ ìbáyìí eléyìí tó ti pé tá a bá ní ká gbé gègé le àní lè sírò rẹ̀ níbi tó pọ̀ torí àìsọ̀rọ̀ rẹ̀ rẹ̀ àwa lè sírò ọ̀rọ̀ a ti sọ lẹ́nu ìgbà tí báyìí ọlọ́run nìkan ló mọ iye òǹkà rẹ̀ ètò túmọ̀ sí pé ọlọ́run nìkan ló ti pa lónìí báyìí bákan náà tó bá ṣe àdéhùn yọ ọ̀yẹ́ ni à ń yẹ àdéhùn à ń yẹ àdéhùn ó yẹ kó o mójútó pípé rẹ nítorí pé à ń yẹ àdéhùn ìyí máa padà sọ ní di mùnáfìkì di ẹ̀dá èèyàn lọ́dọ̀ èèyàn lọ́dọ̀ àwọn èèyàn ẹgbẹ́ rẹ̀ ká ṣe àdéhùn ká nínú àmì jíjẹ́ múmìnì nìní àdéhùn tó o ti nílé pé má ṣe àdéhùn tó ń bá ń wò pé ṣe é ṣe kí n má pé má tiẹ̀ ṣe nítorí pé tó bá ti bẹ̀rẹ̀ ọ bẹ̀rẹ̀ náà nù tó bá sì ti máyàn lára kìí ṣe é gbàmà torí ẹ̀ ló ṣe jẹ́ pé báyà iṣẹ́ ọwọ́ ló ń ṣe ni tó yẹ pé ọ dà pé bàbá yìí láà parí iṣẹ́ hùn àsìkò mẹ́jọ kọjá láì jẹ́pọ̀ pọ̀ parí iṣẹ́ hùn nítorí tó o bá dán wò ìwà tá ti jókòó sí ọ lánàá ọ̀pọ̀lọpọ̀ wà dọ́jọ́ pé iṣẹ́ táwọn ń ṣe wọn ò gbé àdéhùn rí bóyá nígbà bá ìbá ìdópin wọ́n bẹ̀rẹ̀ sí ní pàdéhùn bí àwọn télọ̀ tí bá ní ránṣọ àìgbé àdéhùn ó rí ìdíjókòó sọ́dọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ń lẹ́nu láti kò ní gbé àdéhùn bẹ́ẹ̀ náà ẹ̀yin tó ṣe pé máa báwọn èèyàn dá ẹ wàá sọ yìí pé adámájẹ̀mú pé báyìí báyìí la gbọdọ ṣe lórí iṣẹ́ tá a fẹ́ ṣe yìí ẹnìkan wa kò gbọ́dọ̀ jàǹbá ẹnìkejì ẹnìkan wa kò gbọ́dọ̀ gbé ẹnìkejì dá torí ẹ̀ al-amana al òdodo tí ó jẹ́ ìfọkàntán ó di ọwọ́ wa ṣùgbọ́n kí náà padà ṣẹlẹ̀ yóò gbé wọn dáná ni nítorí àwọn sọ pé ńgbà tí èsì pò ń gọ̀ ohun ọ̀gọ́ ń tó ń torí ẹ òun lè ṣe dídá májẹ̀mú pẹ̀lú ẹnìkan kó òun pé ìgbà tó òun yé sọlọ àtàdéhùn àti májẹ̀mú tọlọ ni èyẹ ṣùgbọ́n ètè èèyàn bá ṣe tó bá yẹ wọ́n wò ó pé kò kí ló burú ń tá a bá láṣẹ tá a burú ń ní bẹ́ẹ̀ náà ni èbí ọ̀bẹ nìkan jà fún ọgún gbogbo lé mú ni ọ bẹ́ẹ̀ náà ni ìwà títa lẹ̀ ń jọ ń tá lọ ń sọ̀kò ebú àtẹ̀pé sí ìwà títa lẹ̀ jọ tó fi jẹ́ igbe ọsọ igbe ìjà yìí báyìí kò ní tán títí dijọ́ gbẹ̀ndà kìyàmà Allah ìwà náà tó rí tó jù rondo yìí lọ lọ sọ pé ìjà yóò ní tán dijọ́ gbẹ̀ndà kìyàmà ó tí ẹ̀ rí ẹni tó lè wá tó lè wá parí ìjà yìí tí parí ìwọ rondo yìí kèé tó fi débi pé tọ́lọ̀ bá parí rẹ̀ kò ní parí. Allahu akbar ẹ dákun kí láwọn fẹ́ gbà nínú wà ṣètọ́ni téèyàn ó fi wá máa fẹnu sọrú ọ̀rọ̀ èèyàn ti bẹ́ẹ̀ nìkan jàsepò kí nìyẹn kò sí nínú wà ilé ìtọ́nà wọn bẹ ẹlẹ́dàá wa tọ́fẹ́ àfi mùnáfìkì náà láàlẹ́ bá ru rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọ̀kan nínú àwọn ẹni tí dídé wọn tọ́tẹ̀lé dídé tàwọn sàhábí òun náà ni alḥasan al-basri ó jẹ́ àgbà nínú àwọn tàbí'í wọ́n sọ ọ̀rọ̀ kan o wọ́n ní kana yuqalu àwọn olùmọ̀ máa ń sọ pé yu'addu minan nifaqi ikhtilafu as-sirri wal-alaniya ń bẹ nínú jíjẹ́ mùnáfìkì kí inú wa kó yapa sí òde wa kọjá pé ìta ń sọ jáde lẹ́nu kò sírú rẹ̀ nínú wa ìtọ́ wà nínú wa kọ́ là ń sọ jáde mùnáfìkì ni torí ẹ ẹ jẹ́ ká kíyèsára ẹ̀rí tí sọ pé tọ́ bá rọ́wọ́ mi òkúkú dénú mi bọ́ ọ̀rọ̀wọ̀ mi ò dénú mi múnáfìkì nìyẹn múnáfìkì nìyẹn ojú la rí ojú wo tókun rẹ múnáfìkì nìyẹn afẹ̀jẹ̀sínú máa tutọ́ funfun jáde múnáfìkì nìyẹn ó jẹ́ ẹranko kápẹ́ ọlẹ́ranko ó sì jẹ́ ẹyẹ kápẹ́ ọlẹ́yẹ ajáò múnáfìkì nìyẹn sọ̀tún sọ̀sì má bàbí gan jẹ́ múnáfìkì ni wọ́n ń pè bẹ́ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríyà torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run kí kọ̀kọ̀ wa kọ́ yapa sí gbangba wa iná ni wọ́n ń pè ní jíjẹ́ mùnàfíkì wal lisan wal kí ahọ́n wa kọ́ yapa sí ọkàn wa ìjọ ń pè mùnàfíkì nù ìjọ ń sọ jáde lẹ́nu rẹ kọ́ lọ́wọ́ àlọ́kàn rẹ̀ mùnàfíkì nìyẹn torí ẹ̀ náà la máa ń sọ pé ahọ́n ló máa ń parọ́ ọkàn kì í parọ́ nítorí pé ntọ́jú òkodoro tọ́jú òdodo ló máa ń bẹ nínú ọkàn ṣùgbọ́n tí wọ́n sọ jáde lẹ́nu mùnáfìkì kí èsì rẹ̀ bákan náà wal ní ìgbà tí iṣẹ́ ti dọ́gba pẹ̀lú ọ̀rọ̀ wa mùnáfìkì a a ṣe kódà ńjọ́ náà a sókè dilẹ̀ a ìbára tó rí ni òdìjọ́ náà ẹ̀yìn mùnàfíkì ni iwe ẹsẹ jẹ́ kí ṣíṣe tó ṣe nǹkan kọjọ wá lójú kọ mẹjẹ pọrọ lọ sọ síwájú ńgbà bá wá wọ àbá wọ ọtì èyí ìwọ àárí ọ̀rọ̀ rẹ̀ ó ti bá tẹgùn lọ iṣẹ́ tó yẹ kó o ṣe ọwá ṣe mùnàfíkì nìyẹn bákan náà walmadkhal walmakhraj kọjá pé ibi tá à ń gbà wọlé yàtọ̀ sí ibi tá à ń gbà jáde mùnàfíkì nìyẹn tó ẹni tó jẹ́ múmìnì ibi tó gbà wọlé náà ni ó gbà jáde ibi tó gbà wọlé iná ni ó gbà jáde àwọn múmi nínú yàtọ̀ sáwọn múnáfìkì alḥasan albasri wa tẹ̀síwájú wọ́n ní wa aslu nifaqi alladhi yubna alayhi nifaqu alkadhib ìpìlẹ̀ tí wọ́n mọ jíjẹ́ múnáfìkì lé lórí kò pé méjì irọ́ ni irọ́ ló bí múnáfìkì tẹ́bá wo níta nàbí sallallahu alayhi wa sallam tó sọ pé tí ọba ti pé síyàn lára èèyàn ti di mùnàfìkì ọba àṣọ siyam kó o tún ṣe sọ̀lá kó o tún ṣe hajj kó o tún ṣe umra kó o sì jánu fánu sọ pé mùsùlùmí ni ọ mùnàfìkì náà lọ́ọ́ máa jẹ ẹ̀rí kọ́ sọ pé tó ọba sọ̀rọ̀ ọ parọ́ náà ni tó ọba ṣàdéhùn ọ àdéhùn náà ni tó ọba dá májẹ̀mú tó ọba dá májẹ̀mú kò sí náà ni kí alábẹ́ gbà nù rọ irọ́ sì ni ó ti jẹ gbogbo ahọ́n rẹ̀ débi pé kò sáyè lórí ahọ́n rẹ̀ má fòdodo bó lè yóò ṣe wá là lọ́dọ̀ ọlọ èèyàn ní máa parọ́ ó sì tẹpẹlẹ má pé parọ́ títí tí wọ́n fi kọ àkọọ́lẹ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run wípé lágbájá yìí òpùrọ́ ni bẹ́ẹ̀ la nabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ti sọ. sẹ́sìrì jẹ́ ìyàbá ń parọ́ èèyàn gan alárọ̀ padà kórìíra ara rẹ̀ kí ni àǹfààní ilé ayé tó ń wáyé ò ń parọ́ fún ò ń parọ́ fẹ́lẹ́ gbogbo èèyàn ní ìsìn kò sẹ́ni tó ká òdodo mú lẹ́nu ìsẹ̀mí wo ló adùn nínú ìsẹ̀mí òpùrọ̀ ìsẹ̀mí wo ló sunwọ̀n nínú ìsẹ̀mí alágàbàǹgebì ẹ̀dá ẹni tó yẹ pé irọ́ ti fọ́ ẹnu rẹ̀ irọ́ ti ayé rẹ̀ jẹ́ gbogbo nǹkan nse ń ṣe nínú ìgbésí ayé rẹ̀ ó lórí irọ́ ni ó lórí irọ́ ibn sahibu sirri rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam ẹni tá nàbí kó àṣírí pamọ́ sí lọ́dọ̀ kí ẹ ti sàṣírí kan àṣírí ta ni munafiki tátún ni munafiki tátún ni munafiki nítorí pé àwọn sàhábà radiyallahu anhum ẹ mà pé oríṣi méjì ni wọn àwọn kan ṣe hijira wa láti Makka wọ́n gbé ẹ̀sìn wọn sá kúrò lọ́dọ̀ àwọn kèfèrí tí wọ́n fúnlẹ̀ mọ́ wọn tí wọ́n jẹ́ kí wọ́n lè sin lọ́run wọ́n gbé ẹ̀sìn wọn sá wá sí Madina níbi tọ́lọ̀ ti fààyè gbà wọn tí wọ́n ti ń sin Ọlọ́run ọba ní rọ̀rùn àwọn eléyìí báyìí wọ́n fi ilé fọ̀nà alẹ̀ nítorí ìtọ́lọ̀ wọ́n wá bá wọn kan ní Madina àwọn eléyìí yẹn tẹ́wọ́ gbà wọn gbogbo nǹkan ní wọn iná ni wọ́n fi gbà wọn lálejò débi pẹ́ nìkan ẹlòmíì nínú àwọn ẹni tó ṣe hijira maka láti Mẹ́kà ńgbà tí pín gbogbo dúkìá tán tó ní tìǹ ó wá kù ìyàwó méjì ni ó ni mo ń kó mú kan nú àwọn méjèèjì kémi òkúkú mú kan subhanallah ọlá tó wá àtìyàwó rẹ̀ ọlọ́wọ́n bọ̀ falùbáríkà sí ọ̀nà ọjà ní kẹfì hàn mí èmi náà fẹ́ dọ́jà arákùnrin lọ́jà abdulrahman ibn awf ó náà di ọ̀kan nínú àwọn tó lówó jù ní madina anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí la fẹ́ fàyọ àwọn ẹni tí wọ́n wá bá ní madina yìí báyìí táwọn jẹ́ al-ansar gbogbo wọn pátá wọn kó sírẹ́ǹsì islam pátá porongodo ṣùgbọ́n lásìkò gbàtà nàbì sallallahu alayhi wa sallam tó dé madina sí ó jẹ́ àsìkò kan tó ṣe déédéé pé àwọn ará madina ti fẹ́ fẹ́ nìkan nínú wọn wọ́n fẹ́ fi jọba torí pé àwọn lárúbáwá ìsẹ̀mí táwọn ń ṣe ìsẹ̀mí tí ò lọ́ba ni tí ò lólórí àmọ́ wọ́n ti wá fẹnu kò ipa àwọn òfin abdullahi ibn ubay ibn salul àwọn fẹ́ fi jọba dídé tánàbì sallallahu alayhi wa sallam dé ọba gbogbo àjẹ́ńdà jẹ́ gbogbo àjẹ́ńdà rádaràda gbogbo àjọ àwọn àjẹ́ńdà jákujáku gbogbo ẹ̀ lọ́ba àjẹ́ àjọba àjọba kọ̀ táwọn lọ́ba àjẹkú rẹ dí anabi sallallahu alayhi wa sallam dé wọ́n ní tí akérèmọ́gbó odò ọlọ́run ọba bá dé gbogbo akérèmọ́gbó odò yòókù yọ parẹ́ ni anabi ti dé ọba kọ̀ ìbànú báyìí ọ̀rọ̀ àjọba àjọba ó dìtàn ìbànújẹ́ wa gorí ọkàn ọkùnrin yìí ok ẹni tá a bá lè mú tá a lè dá ń jàkadì kábàáṣe tiẹ̀ náà jẹ kábàáṣe rẹ̀ jẹ́ ẹni tí mùnàfíkì máa ṣe nù kò lè mú ọ kò lè lọ́ọ́ dènà di ṣùgbọ́n yóò máa wọ́nà láti bàṣẹ àtisẹ́ rẹ̀ jẹ́ Abdullahi ibn Ubay ibn Saloli ìgbà tó ti rí i pé látàrí dídí ànábì sí Madina òun ò ní lè jọba máa ọwọ́ á kó àwọn èèyàn sákúsákú rẹ̀ kùrẹ́kù ẹgbẹ́ rẹ̀ ó kó wọn jọ kí ni tẹ́tà máa ṣe òun náà ni pé àní jẹ́ kí omi ìlọsíwájú ẹ̀sìn Islam kọ́rọ́ náà gbà báyìí wọ́n wá sọ̀rọ̀ àwọn di jẹjẹrẹ tọ́fẹ́ máa jẹ ìlọsíwájú ẹ̀sìn Islam títí tí Islam ó fi wọlé rò tiwọn gbogbo àwọn èèyàn tó bá láwọn gba Islam tí wọ́n bá ti gba tiẹ̀ yóò kó ìkókùkù sí wọn lọ́kàn wọ́n fi wá jẹ́ pé ìgbàgbọ́ tó ṣẹ́kù lọ́kàn wọn ní ìsinmi àìgbàgbọ́ wọ́n wá máa fi hàn àwọn mùsùlùmí pé àwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ wa idha laqul ladhina amanu qalu amanna wa idha khalaw ila shayatinihim qalu inna ma'akum innama nahnu mustahzi'un ọlọ́ni tó ń bá pàdé àwọn olùgbàgbọ́ òdodo lọ́nà wọ́n sọ pé àmàna àwa náà gbàgbọ́ bíi ti mùsùlùmí mùsùlùmí jẹun gbogbo wa àjọkú oríire ṣùgbọ́n tó bá pàdé àwọn ẹni ṣètọ́ọ̀nì ẹgbẹ́ wọn wọ́n sọ pé inna ma'akum dájúdájú àwa sì ń bẹ pẹ̀lú yín dígbí àfi bíi ké lẹ́yìn àbùké. ok ẹ má sọ pé ẹ rí wa pẹ̀lú àwọn mùsùlùmí à ń pera àwọn mùsùlùmí o ìṣe là ń kàn fi àwọn mùsùlùmí yẹn ṣe yẹ̀yẹ́ pé kí wọ́n máa kà wá kún ara wọn kún òrò pé àwọn ti pọ̀ ju báwọn ṣe máa lọ. ọlọ́run ọba mọ tẹ́ ẹ bá gbéra yín pamọ́ séèyàn ẹgbẹ́ yín títí ẹ tún gbìyànjú láti gbéra yín pamọ́ sọ̀lọ̀ ọlọ́yìn lẹ́dàá wá tú wọn fún kọjá sísọ lọ́pọ̀lọpọ̀ àyè nínú alukur'an ó ti torí àti tú wọn fún ọ sọ̀rọ̀ wọn débi hin nínú súrà ti tawba ọlọ́run ti ẹ̀ sọ odidi súrà kankalẹ̀ táǹpẹ̀ ní súratul munafiqun súrà àwọn munafiki tọ́lọ̀ yẹn lẹ́dàá wá ti tú àsìrì wọn torí wọn burú púpọ̀ bíbẹ wọn láwùjọ ìbàjẹ́ ńlá ni aburú ńlá ló máa ń bí jẹjẹrẹ ni wọ́n lára àlọsíwájú wọ́n ba ìlọsíwájú jẹ́ ni wọ́n jẹ torítorí tẹ́tì ẹ̀ tẹ́tì ẹ̀ wà nípò pé ẹ̀ẹ́dì ẹ̀ ní ronú pé ní tí wọ́n ń pè lọ́síwájú wà rí láwùjọ kan bẹ́ẹ̀ ni munafiki máa ṣe. Hudhaifa ibn al wa tú àṣírí fún ta ni munafiki nínú àwọn ẹni tí ń tẹ̀lé mi wọ́n fẹ́ kọ́ ọmọ kọ́ wọn torí pé kú ń bẹ lágbájá munafiki sàmẹ̀dò munafiki ni dóòlà munafiki ni anabi kà wọ́n fún Hudhaifa ibn al-Yaman onìkan lànàbí wàá fàṣírí ilé lọ́wọ́ ẹnìkan wá kú wọ́n á tó pa àwọn fẹ́ẹ́ ṣe sọ́láàtì sí lára Hudhaifa ibn al-Yaman ọ̀yẹ̀ra kókó panu sọ́láàtì Umar radiyallahu anhu ọwọ́ àpè Hudhaifa kí ló dé tó kó panu sọ́láàtì tá a ṣe sárakùnrin yìí la àbọ̀ kan àwọn ẹni tá a wí ni. Hudhayfa bá ní bẹ́ẹ̀ ni ọ̀kan náà àwọn mùnáfíkì ni. ha dákun wọ Hudhayfa billahi aminhum ana mo fọlọ́ ń bíọ́ sẹ́nu àwọn mùnáfíkì lèmi náà wà. Allah Umar bó ṣe tó Umar bó ti ṣe ga tó nínú Islam ẹni tó ti pa Ànábì sallallahu alaihi wasallam sọ pé tí ń bá ń gbójú ọ̀nà kan bọ̀ ṣètánì ò tẹrù tó lè bá gbójú ọ̀nà náà. Umar ni wa ń béèrè ní ìsìn pé ṣé èsè pọ́kàn nínú àwọn mùnàfíkì lèmi náà jẹ́ nínú àwọn tí Ànábì sallallahu alaihi wasallam ti fọkọ wọn pamọ́ sí ọlọ́dọ̀ ó lè sí wọn àmọ́ láti òní lọ ìtúní sọ fẹ́ lómi mà kálárọ̀ sọ̀ra ẹ̀ ajẹ́ pé ọ̀rọ̀ jíjẹ́ mùnàfíkì léwu púpọ̀ tí a síwájú wa Umar ibn ara rẹ̀ kọ́mọ́ lọ jẹ́ pé bó yìí المنافقون في زمانكم هذا خير من المنافقين في عهد رسول الله صلى الله عليه وآله وسلم ولا منافق لا يسن ó fi ahdikum hadha sharrun minal munafiqina fi ahdi rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam. àwọn munafiki láyé tiyín lónìí kùdẹ́ ifá mi rẹ̀ kùn díẹ̀. wọ́n burú ju àwọn munafiki táyé ànábì lọ. kí ló dé wọ́n ní báwo? ó ní àwọn atọ̀hún ulaika àwọn atọ̀hún yẹn yusirruna nifaqahum wọ́n á máa gbé jíjẹ́ múnáfìkì wọn pamọ́ ṣùgbọ́n àwọn àtòní yu'linuna nifaqahum àwọn máa ń kéde jíjẹ́ múnáfìkì pé ẹ máa wò gbàǹjọ́ ń ṣe Islam o ọmọlẹ́gbẹ́ olóògbò ni lòun o mo rò pé yé wa ẹ máa wò gbàǹjọ́ ń wá mọ́ṣáláṣí o ọ̀jẹ̀ tó gbówó lòun múnáfìkì nìyẹn ẹ máa wò pé bóyá àjọ ṣe ọlọ́run dákun ṣàánú ayọ́ ọlọ́run ya rahman ya rahim ẹ bá wò kó ń ṣe bẹ́ẹ̀ o ah, olóró tó dájú lò ẹni ká amúnáfíkì tó níwọ̀n gbé pamọ́ àwọn olùmọ̀ọ́ sọ pé tó bá tẹ̀ òhùdé ìfà sọ̀rọ̀ yìí látàrí àwọn sàhábì oníwọ̀nkọ́ àjẹpọ̀ amúnáfíkì tó ní wọ́n burú bàjẹ́ ju àwọn amúnáfíkì táyé ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ. lábàlá mọ́ máa burú kìí ṣe torí kí n lè bá a máa sábúrú àmọ́ torí kí n lè bá a sọ́ra yẹra fún un á mẹ́nuba mẹ́ẹ̀ẹ́dógún nínú ìròyìn àwọn amúnáfìkì iṣẹ́ táwọn amúnáfìkì máa ṣe torí kémi pẹ̀lú rẹ ká lè bá a yẹra wa wò ìjà wa náà ti ṣubú síbí ṣé àwa náà yìí ṣe múnáfìkì tá a bá rí bẹ́ẹ̀ ká dúpẹ́ fọlọ́ àwọn tá a bá rí bẹ́ẹ̀ ká tètè túbá jáwọ́ ń bẹ́ẹ̀ nítorí pé ẹni tí ò tí kù àyè wà fún láti túbá àmẹ́ni tó bá ti kú tiẹ̀ ti bà torí ẹ̀ á mẹ́nuba mẹ́ẹ̀ẹ́dógún á tún tẹ̀síwájú lọ́jọ́ mi ìròyìn wọn pọ̀ púpọ̀ ọ̀pọ̀ púpọ̀ alákọ̀ọ́kọ́ òun náà nípa àwọn mùnásìkì tẹ́rì yẹn wọ́n máa gbé nǹkan tó bá òfin ọlọ́run ọba wọ́n máa gbé hàn pé ńlá wọ́n ń ṣe a ṣe fi sọlá ti la ṣe lẹ́yìn náà sùyàm a kìyàmù lẹ́yìn àwọn asídánilẹ́kọ̀ọ́ kí ló burú bẹ́ẹ̀ ọlọ́njọ́ jẹ́ pé sọ láti tẹ̀ ń ṣe wọn ọlọ́run lẹ́ ń ṣe fún ọlọ́njọ́ jẹ́ pé sùyàmù tẹ̀ ń ṣe wọn ọlọ́run lẹ́ ń ṣe fún ọlọ́njọ́ jẹ́ pé kìyàmù lẹ́yìn ìjà ẹlẹ́ǹsẹ̀ ń ọlọ́run lẹ́ ń ṣe fún ọlọ́njọ́ jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀ ń wá torí ìtọ́ ọlọ́run lẹ́ ń ṣe ń wá torí pé mùnáfìkì ń tọ́ da yẹn ní òfin hàn ṣùgbọ́n nǹkan kan agenda kan bẹ́ẹ̀ nu látàrí tó gbé hàn yín yóò wá fi àwọn nǹkan burúkú ejò àti àkekèé yóò gbé pamọ́ sínú ejò àti àkekèé òun àtàbúrú tẹ́ni láàbí rẹ̀ fẹ́ ṣe ó ń gángan ní bàbàrà ṣùgbọ́n ètò fi bojú yìí báyìí kí ẹ má bàa pè lẹ́ni ibú ni. tí wọn náà bá ti rí bẹ́ẹ̀ ajẹ́ pé fura o nǹkan ń dọ̀ọ́lá mu tọ́ ọba ti rí bẹ́ẹ̀ ẹ̀ ṣèyàn èyàn jákujàku rádaràda ni ti bátìrì rẹ̀ ọba sì tu lónìí wàláhì yóò tu lọ́la torí tí ọba tu láyé ọlọ́àlùkìyàmọ̀ ńkọ́ yọ padà tu ẹ jẹ́ ká kíyè sára bóyá wà náà nírú rẹ̀ lára kùdìẹ̀kùdìẹ̀ rẹ̀ lè kù sára wa àfi ká wọ́nà láti borí ẹ̀ ìwà àkọ́kọ́ nù nínú wa mùnáfìkì. òun náà ni pé kò ní í sí àdéhùn kó pé láyé torí pé tó wà nínú ẹ̀mí rẹ̀ ńgbà tí ń sàdéhùn náà ni pé ìní pé àmọ́jà ń ṣe kí wọ́n lè bá a lérò pé ń ó pé àmọ́ ti wà nínú ẹ̀mí rẹ̀ pé ìní pé à tọ́ba ti wà fún wọn náà yẹra fún o iṣẹ́ la fún yíyọ ìgbà wo ni ó parí ọjọ́ wo lò ní oní ni júmọ̀á ọ̀dà ńgbà hmm, tí ọba fi dijọ́ alhamis ti ń bọ̀ á ti parí ẹ̀ ẹ̀ wá gbà á njẹ́ ògan ni ká wá ọ̀dà ìwá láàárọ̀ ọjọ́ jùmọ̀ kí n má pè alhamis ẹ̀dẹ́ jùmọ̀ kínní ọ̀sán ṣọ́ọ̀pù jùmọ̀ kejì ọ̀sán lé juma kẹta ọ̀sán lù lé kí ló dé òní à àdéhùn ọlọ́run ni kì í yẹ torí mo gbé gbé gbé bíi kó ṣeéṣe òun dàbí dúrọ́ọ̀mù tó kún fómi àmọ́ òrí gbé mùnàfíkì ni ọ àdéhùn tó o bá ti ní pé kí ló ṣe sí ó ti fọkàn ọmọ àyà rẹ balẹ̀ lórí pé tó bá dijọ́ alhamis yóò rí sẹ́yìn ẹgbà júmọ̀ àkàntì wá dé ọ̀sẹ̀ kínní júmọ̀ àkejì júmọ̀ àkẹta júmọ̀ àkẹrin wọ́n wá wọ́ ọtí ọ̀dà bẹ̀rẹ̀ eléyìí tó ṣe pé ó bọ́ sínú òkun tá a tún lè rí ma so bẹ́ẹ̀ ni mùnàfíkì rí o tó o bá nírú wa lára ọjọ́ jáwọ́ ń bẹ̀ àwọn èèyàn ló lè rí tàn jẹ́ o lè rí ọlọ́run ọba tàjẹ́ kò sí ní tọ́lọ́run ọba ṣèṣirò fún yàn lórí ẹ̀ kọlọ ẹlẹ́dàá wọ́ sànù wa. ẹlẹ́kẹ̀dá ó náà ní pé kò lè bẹ́ẹ̀ nìkan dámájẹ̀mú kó pé torí pàníyàn tó wà nínú ẹ̀mí rẹ̀ nígbà tí ń dámájẹ̀mú tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni pé ìní pé tọ́ ẹ kè e sára o gbogbo amájẹ̀mú tẹ̀ ń bá yàn dá tẹ́ ẹ bá ti mọ̀ pé ẹ má dá o torí tẹ́ ẹ bá ti dá ó ti di wàhálà o ẹlẹ́kẹ̀dá o náà ni pé àbí ẹlẹ́kẹrin kò ní gbàyànjà kọ́mọ́ hùwà pòkì tọ́ba fi lè gbàyànjà yóò hùwà pòkì náà ni ẹja kéè sára kò sì ní bẹ́ẹ̀ nìkan jàkíjà wọn tán bí ọba tán yọ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ bí múnafìkì ṣe rí nu ń pé ọ àjùwọ̀ tá a yín náà lọ alẹ́ dá mi mà wọ́n dá kájọ ọmọ ẹrú ọ̀lọ́ ń jẹ́ Abdullah tí bàbá rẹ̀ sì ń jẹ́ Jumua amọ̀ ó kọ́ lásán lẹ́mọ́ ẹ mẹ́rin tẹ́ ń bá sọ ẹ dákun kí wọ́n á ní ọ àǹjẹ̀nú ni ọ́ ni àbí màláíkà so eléyìí túmọ̀ sí pé ara àwọn àwa mùnáfìkì nù iyì mùsùlùmí òun náà ni pé lódodo wọlọ jàre ìgbà táwọn èèyàn tó ní làákàyè tẹ́ bá ti dá sí tẹ́ dẹ́lẹ́bi lẹ́bi. lẹ́bi dáadáa láàrí láàrí so oníkálukú kó forí jin ra wọn kọ́lọ̀ wọn forí jin gbogbo wa kí ló tún kù kí ló tún kù ọ wá sọ pé òní gbà òní gbà kò sẹ́ni tó lè sọ̀rọ̀ yìí jọ parí à ẹni jọ sọ wà àyàfi tí ìwé bá ṣe mùsùlùmí tó bá ké mùsùlùmí ni ọ tó bá tiẹ̀ tí kọ́kọ́ rẹ̀ ẹnìkan dá sí torí rẹ̀ pé tí èsì alábòsí tó ní èsì múnáfìkì ọkàn rẹ̀ ọ̀bàlẹ̀ ó sì bá yín parí rẹ̀ yọ ọ̀tàn kí la fẹ́ fi ṣe kí n kú pẹ̀lú pé mọ̀ ń bá yàn jà kí ni mo fẹ́ fi dà ọ bá yàn jà kú ọ mọ ibi tó gbà lọ tó bá di jọ́ gbẹndàlùkìyàmù kátó wá kọ́ ọ bá yàn kan jà kú o ní ìkùnsínú pẹ̀lẹ́ nìkan tó fi kú ẹ dákun kí la fẹ́ sọ fọlọ kí la fẹ́ sọ fọlọ ẹ rí wọn ní gbogbo ọjọ́ báyìí pàtó nínú ọ̀sẹ̀ ọlọ́run máa ń forí jìn àwọn mùsùlùmí àwọn mùmìnì àyàfà àwọn tí wọ́n bá jọ níkùn sínú síra wọn ọlọ́run ni ẹ dá dúró káwọ́ báyà wọ́n parí ẹ̀ àbí wọn ò ní parí ẹ̀ ọ̀sẹ̀ ti wá gorí ọ̀sẹ̀ ó ti dọdún àìníye mọ́wọ́ lọ àforíjì náà máa ń fáwọn ẹrú ọlọ́run ọ̀n kàn ń pàdánù rẹ̀ ni ọ̀wá ń fapá jánu ọ̀n fẹsẹ̀ jalẹ̀ ọ̀ ń forí fẹ́ fi kásámà lágbo lórí pé nígbà náà ní tẹ́ kó burú ẹnu ẹ lọ wà ẹnu ẹ lọ wà àwọn olóríire àwọn máa fara balẹ̀ àwọn olóríire àwọn máa ṣe pẹ̀lẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá kó ṣe wá lólóríire nínú àwọn ìròyìn àwọn mùnáfíkì ó náà ni pé gbogbo ń tẹ́ bá fi fọkàn tán yọ jàǹbá yín náà ni ẹ dákun tí mùnáfíkì ọba tún jàǹbá kí ni ó tún sí tí mùnàfìkì tí ọba tún jàǹbá kí lẹ rò pé yóò sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà aṣọ di ẹnu jákẹ́ẹ̀tì rẹ̀ ni jákẹ́ẹ̀tì rẹ̀ ni jàǹbá torí ẹ̀ mùnàfìkì gbogbo ń tẹ́ bá fọkàn lé lórí ọ jàǹbá yín náà ni kọ́lọ̀ ń dákun kọ́ mọ̀sẹ̀ wá ní mùnáfìkì nínú àwọn mùnáfìkì ó náà ní pé yóò máa fi hàn pọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ masha allah la quwwata illa billah ó ń fẹ́ràn rẹ̀ ó kórìíra rẹ̀ ju dáńdá rẹ̀ lọ ṣùgbọ́n yóò máa fi hàn pọ̀ ń fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n tí ń bẹlẹ́mì rẹ̀ sọ ni ìkórìíra torí rẹ̀ sọ́ra sọ́ra alẹ̀ o sọ́ra sọ́ra alẹ̀ fáwọn ẹni tí sọ pé àwọn nífẹ̀ẹ́ nítorí pé ọ̀gọ̀ọ̀rọ̀ ẹni tí sọ pé òun nífẹ̀ẹ́ rẹ̀ ó kórìíra rẹ ju gbogbo nǹkan mi lọ sọ́ra sọ́wọ́lẹ̀ sọ́ra sọ́ralẹ̀ fáwọn ẹni tí ń sọ wọn ló kórìíra rẹ̀ ṣùgbọ́n tí wọ́n máa sọ pé títí tó fi já sí kòtò wọn ni kòtò tí fún bá lọ kó báyìí bá àbí wọn ò torí sọ fún Abdullahi ibn Umar lọ báwọn ẹni tí ń ṣèjọba wa lórí awọ́dọ̀ wọn á sọ̀rọ̀ ṣùgbọ́n gbàtà bá jáde tán ọ̀rọ̀ tá à ń sọ yóò tako ń tá a sọ níwájú wọn. Ibn Umar ni kunna na'uddu dhalika nifaqa àwa láyé anabi sallallahu alayhi wa sallam títí dòní ìjẹ́ ńlá karú rẹ̀ kù. síbẹ̀ mọ̀ kí tẹ́ bá wọ́dọ̀ ẹnìkan tẹ́ láǹfààní kan gbà lọ́dọ̀ rẹ̀ ẹ máa sọ àwọn ọ̀rọ̀ tó dáa fún tó bá jólówó à aláàjì kọ́dà <laughs> bọ́lọ̀ ti ṣe bòyín láti rí yìí báyìí inú tèmi máa dáa dùn hmm, bọ́lọ̀ ti ṣe bòyín láti rí yìí tẹ̀ǹtì wá ń sàánú ọgọ́rọ̀ wọn ló tọ́ wà lẹ́yìn ògidì ọ̀daràn wọ́n yẹn sàánú ẹnìkan ẹ̀yin nìkan sọ lẹ́yìn máa ń sàánú wọn mọ̀ pọ́nlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wọn sàánú tì torí pé ẹ̀ máa ń sàánú ó sì jáde tán lọ́dọ̀ rẹ̀ wọ́dọ̀ sọ̀rọ̀ tó dùn bíi ṣúgà téèyàn fẹ́ lè máa pọ́n lábí oyin ọwọ́ ajáde tó olólórí ibú ká dáa fún ọmọ òfò ìmọ̀ àánú dídé róńse <laughs> òun kan náà tó sọ̀rọ̀ rẹ̀ dáadáa ìwọ kan náà ẹnu yìí kan náà ẹnu bú ọsọ rere òun tún ṣàìdá nígbà tó jáde tán mọ̀nàfìkì tó bá pé ìjọba ní bá ń bẹ lọ́wọ́ ẹni tó lọ bá ńgbàtọ̀ dọ́dọ̀ rẹ̀ ọmọ pé látijọ́ tá ti ń ṣèjọba agbọn bíi tá a wà yìí àti ìrẹ́ nìkan tó jẹ́ alákòóso tó dúró dọ́gba bíi tiyín kódà àwọn ọ̀tá yín gan jẹ́rìí sí ibi tí wọ́n gbà kọjá ń jẹ̀ta ó dùn mí pé ansẹ̀tì mi náà ti tán lórí ẹ̀ mo fẹ́ káwá fún yín ni tẹ́wọ́ bí gbogbo èèyàn ṣe ń gbọ́wọ́ sókè rawọ́ra sẹ̀bẹ́ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ọba yín mú kọ́ba wa mú yín dúró kẹ́ tẹ̀síwájú pẹ̀lú dáadáa yìí kí dáadáa ọmọ tẹ̀síwájú alẹ́ ń ṣe dáadáa sẹ́ẹ̀. tọ́ ọ sọ gbogbo ẹ̀ bàbá tí máa rọra fún ọ ní envelope ó kó five thousand bẹ́ẹ̀ wà ní a odidi gómìnà five thousand ká dáa fún eléyìí òríjọba ṣe olórí ibú àṣemánu. Ah, ah, ó ṣe sọ bẹ́ẹ̀ lójú ẹ̀ kò ti jẹ́ fílùkù wájú ẹ̀ five thousand lẹ́fi ti káàdá fún ẹ̀ kó rí jọ́ sẹ̀lẹ̀ so ọ̀tọ̀ ní tó sọ ìgbà tó wà lẹ́yìn ìgbà tó wà lójú rẹ̀ ọ̀tọ̀ ní tó sọ nítorí pé ah, wàhálà ààyè burú ààyè burú ìwọ tó ń sọ dáadáa lójú rẹ̀ tó fẹ́ lè máa pọ́ntì rẹ̀ láà ìwọ náà ló sì ń sọ èyí tó lè fa ìdàyọ pé kí wọ́n bẹ́ ọ lórí ńgbọ̀ jáde lọ́dọ̀ tó bá kó lùmọ̀ ni wọ́n lọ bá wọ́n lọ bá pé ah Allah wọ́n ti kọ́ ọmọ láyé yìí àti ìrírí ti yín rí o ẹ̀ńkọ́yàn ẹ̀fìyàn amánà ẹ̀gbà kọ́bọ̀ ọmọ ẹ̀sán yín ọ̀dọ̀ ọlọ́run lọ́wà bàbá jáde náà kékeré ni ọlọ́run lọ́mọ yìí tó ti fi wá pa ibi wá gbowó lẹ̀ lárúbáwá ni àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o owó tó yẹ kó pín fún wa ó nìkan ní nǹkó àpò wọ́n máa fẹnu wa rọ́ọ̀fù tó bá sì rí àwọn ẹ̀sọ́ ìṣọ́ra wálé ká jẹ́sà kú lọ́kẹ́ rẹ̀ à mùnáfìkì mùnáfìkì iná tí mùnáfìkì ọwọ́ ọ̀dà olóburú jù innal munafiqina fi darkil asfali minan nar èwo lówó bàbá rẹ̀ tán kó sí lọ́dọ̀ tó jẹ tóbi wá jẹ́ pé ìfẹnuwa rọ́ọ̀fù ọ̀pọ̀ bàjẹ́ ọ̀pọ̀ bàjẹ́ ńgbà awa nwaju ara wa ọlọ́run rí wa ńgbà tá síra wa ọlọ́run rí wa bá a bá sì gbára pamọ́ títí kò lè gbára pamọ́ sọ́lọ̀ ni wọ́n ń pe gbogbo eléyìí bọ́ọ̀bù ṣe sọ lójú èèyàn sọ lẹ́yìn rẹ̀ yorùbá máa ń kan ọ̀rọ̀ tẹ́yìn lẹ́yìn èèyàn tí ní nítorí pé tó ń sọ lẹ́yìn rẹ̀ gan ni wọ́n ń pè lábẹ́ òfin ọlọ́ ọwọ́ àlọ́ olè tún sọ lójú rẹ̀ ẹ̀gbọ́n tó lọ sọ wailun likulli humazatil lumazah wáìlù àyè burúkú ni wọ́n máa jẹ́ tàwọn abanijẹ́ lẹ́yìn ẹni abanijẹ́ lójú ẹni gbogbo ọ̀rọ̀ tí n lè sọ lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ tí n bá ti lè sọ lójú yẹn ní sọ lẹ́yìn rẹ̀ ọ̀daràn paraku má fà ìdánípẹ́ nìkankan má bẹ̀ nìkankan jẹ́ nítorí pé oníkálukú wa náà fẹ́ kẹ́nìkan bò ń jẹ oníkálukú wa náà fẹ́ kẹ́nìkan sọ àìdá nípa nínú ẹ̀tọ́ wà láàyè tí ò láìdá tani wa kò sí oníkálukú ara rẹ níjọ́ bá tiẹ̀ jẹ́ má nínú wa nu ta sọ lẹ́yìn ọ̀tọ̀ lè ta sọ lójú rẹ̀ múnáfìkì ló máa ń ṣe báwọn nínú wa wọ́n máa gbìyànjú láti ya àwọn múmìnì wọ́n fẹ́ sọ yín dọ̀tá ara yín múnáfìkì ló máa ń ṣe bẹ́ẹ̀ ìwọ àtẹnitẹ́ tìjọ rẹ ìwọ àtẹnitẹ́ tìjọ máa ṣe ìwọ àtẹni tó ṣe gbé ẹjọ́ kára yín kún gbogbo ọ̀nà ni múnáfìkì òfin máa wá fẹ́ kẹ́ẹ̀fì dọ̀tá ó lè ní eléyìí sọ báyìí ó lè lóyún agbọ́ tó tún wí báyìí torí wọ́n ní tí etí ọba gbọ́ níkìn inú ò ní bàjẹ́ gbogbo ọ̀rọ̀ tí múnafìkì sọ tẹ́ ẹ bá padà wádìí ẹ rí i pé irọ́ òfútù fẹ́ tẹ̀ ni tẹ́ ẹ mọ̀ pé wọ́n ní ìpìlẹ̀ tí wọ́n mọ jíjẹ́ múnafìkì lé lórí tí ò yapa nílùú yòówù láyé yòówù ó náà nírọ́ yóò máa fi ọ̀rọ̀ lórí ahọ́n àwọn kan nínú àwọn mùsùlùmí wípé wọ́n sọ bákan nípa àwọn míì nínú àwọn mùsùlùmí tẹ́ bá wá padà túwò ẹ rí i pé rọ́lá bá ń bẹ̀ lórí gbogbo ohun tí ń pé wọ́n ní wá pé o kò gbọ́ nǹkan kan àmọ́ fẹ́ dàrín irú ni kò wú bẹ́ẹ̀ ti ṣẹjọ́ kan ó wù pé kẹ́ ẹ jọ tọ̀ọ̀tọ̀ nítorí pé mùnáfìkì ò lè rí tẹ́sẹ̀ tẹ́ ẹ bá jọ kan àmọ́ tó bá ti yà yín tẹ́ ti kọ̀yìn síra yín iṣẹ́ tí ọmọ lọ ni torí pé kíní kejì yín ẹ sọ́dọ̀gà kí tún rí gbọ́ ẹ̀yin náà tún ní sẹ́wọ̀n ò tún sọ nǹkan míì allah orí bẹ́ẹ̀ ni munafiki fi máa ró oúnjẹ jẹ àmọ́ tó bá yẹ pé ẹ̀yin tí wọ́n fẹ́ da àárín yín rú ẹ̀yin ọ̀bá tẹ̀ síbi tí munafiki tẹ̀ sí ntọ́ sọ ẹ sọ fún pé hàtú burhanakum in kuntum sadiqin ẹ mú ẹ̀rí yín wá lórí ntẹ́ ẹlẹ́gbọ́n bó bá yẹ kó lódodo bá ní. tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ fẹ́yàn méjì fún òtún rọrùn orí ibùgbé wa fún yín má lágbájá ló lọ bẹ́ẹ̀ nípa mi bẹ́ẹ̀ ni. Pa, tó sì dá yín lójú mi ìfẹ́ kẹ́ ẹ darin mi àti lágbájá ìró ọ̀ ọ̀ tí mo á sọ̀rọ̀ ẹ̀ fún yín lánàá ni ọ̀dà kò burú ẹ jókòó mọ̀ bọ̀ ọmọ bá mú ànsẹ̀ asalaamu aleykum aleykum salaam sẹ wa nle awa nle èmi àtọkùnrin kan bọ̀ wá bá yín ní ìsìn ah, ẹ dákun ẹ má jẹmi ọtẹlẹ yìí ah, kọ ọ má tẹlẹ mi ẹbí wọn lọ gbọrọ wa so yìí tí ẹ mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ lẹ́yìn hmm, ìwà alárúbá lẹ́ ṣé ìwọ́n bá lárúbá gbérí ẹni gbọ́ mi má lọ́la ní ti ẹ̀fẹ́ gbọ́ mọ́ ni ètò tí wàá sọ yìí náà irọ́ ni kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́ lálẹ́ irọ́ rẹ̀ tẹ́ bá ti fi èèyàn méjì mẹ́ta bẹ́ẹ̀ jófin etí yẹn gbádùn anabi muhammed sallallahu alayhi wa sallam ó lẹ́nìkan àgbọ́dọ̀ gbé ọ̀rọ̀ burúkú wá bá mi nípa àwọn sàábẹ̀ mi o ẹ má sọ fún mi pé ẹnìkan sọ báyìí nípa mi ẹ má sọ pé ní báyìí bà mí jẹ́ ó wù mí kọjá pé ńgbà mo bá jáde sí yín kí n má níkùn sínú sẹ́ni kankan wàlá àlàáfíà ni níjọ́ tó bá ti sílẹ̀kùn rẹ lẹ̀fẹ́ ni tí ó máa gbé gbọ́ yìí sọ yìí wá fún ọ níjọ́ náà láyé rẹ ti dàrú níjọ́ náà ló ti gbádùn mà nítorí pé ọ̀padà rí i pé gbogbo ètò gbé wá fún ọ àní bòdòdó kan pàdé ń bẹ̀ sókè wọn á nìgbésí ayé rẹ fẹ́ túmọ̀ sí ọ fẹ́ túmọ̀ sí ranù torí ẹ ọdọ wọ wa ká gbìyànjú láti rí i pé àfàyè ilẹ̀ fún rúǹkà bẹ́ẹ̀ àwọn máa fẹ́ ya àwọn mùsùlùmí sọ́tọ̀ọ̀tọ̀ ni kí gbogbo yín ọjọ́ kọ̀yìn síra yín kí ẹjọ́ dọ̀tá ara yín yóò sì wá bá yín ní wá bá yín àtẹ̀yìn dáadáa yóò máa ṣèṣe pé ẹni rè lóhun dáadáa làwọn ń wá kọ́sẹ̀lẹ̀ ọfẹ́ gbọ́ tẹnu yín ni tó bá ti gbọ́ tẹnu yín yóò lọ gbé kalẹ̀ lọ́nà tí ó fi dí sílẹ̀ lọ́dọ̀ ẹlòmíì yóò tún gbọ́ tó ń tì náà yóò tún gbọ́ yóò tún gbọ́ gba pẹ̀lú etí tí ó fi dárúgúdù lẹ̀ yóò tún gbé wá bẹ́ẹ̀ ni àkọ́kọ́ náà kí n tiẹ̀ mọ̀ kí wọ́n kórìíra yín bá wọn ah, Allahu akbar èèyàn burú sẹ́wọ̀n kí tẹ́yìn náà bá ti ń gbọ́ bẹ́ẹ̀ ẹ rí i pé inú yín yóò ti máa sọ kù kù kù kí ni wọ́n sọ kí ni wọ́n wí ha èèyàn mà burú wọn náà ti gbọ́ kankan èèyàn mà burú bọ́ọ̀ ló ṣe burú inú múnáfìkì ó dùn tó bá tọ́lá méjì lọ́fẹ́ pa fún yóò sọ di mẹ́wàá ó ti rí i pé wọn náà ti foundation ara rẹ̀ kalẹ̀ torí délé ẹ má fún ẹ má fún rọ́láyè nù láì fún ìnídìí ìròyìn òfò ìnídìí àlọ́ àdánù jẹ́ kí n máa sẹ̀mí mi easy and simple má sọ fún mi gbẹ́ni báyìí sọ báyìí má di ọ̀rọ̀ ọlọ́rọ̀ wá bá mi nítorí pé kí mùsùlùmí ọjọ́ kan lọ́lọ́run bá ń fẹ́ gbogbo ń sọ fún mi tí ó di pé mò ń fojú burúkú wẹni ẹlẹ́ni tí di pé mò ń wo ń wo ọ̀tá tí ó di pé mò ń lépa rẹ̀ òun náà ń lépa mi ìsẹ́mi wo ṣe ń gbà wa. mùsùlùmí sì lòun mùsùlùmí lè so àwa la lè dínà rẹ o sani kaba ti gbọ́rọ̀ òfò wa bọ pé ẹni tó lọ sọ̀rọ̀ kó ní ojókòó kọ́lọ́n tú àṣírí rẹ̀ kódà tó bá gbó dodo ni wọ́n sọ bẹ́ẹ̀ ẹ wàá sọ fún pé ṣé ṣètọ́ni ọ̀rẹ́ nìkan rán jù wọ́ lọ àfi ṣètọ́ni sílẹ̀ kọ́ máa bórí ibu tiẹ̀ lọ ìwọ́n sì lè lọ gba tíkẹ́ẹ̀tì pọ̀ fẹ́ darapọ̀ mọ́ àwọn òṣìṣẹ́ rẹ̀ so pẹ̀lú bẹ́ẹ̀ ẹ̀ nísìmí kọ́lọ́n ẹlẹ́dàá kó jẹ́ ká nísìmí nínú àwọn ìwà mùnáfíkì òun náà ní pé yóò máa wò wọn pé káwọn jẹ́ alátìlẹ́yìn amúgbálẹ́gbẹ̀ẹ́ alárànṣẹ́ fáwọn kèfèrí lórí àwọn mùsùlùmí àwọn ò ní fẹ́ wà pẹ̀lú mùsùlùmí àwọn kèfèrí ni wọ́n wà pẹ̀lú wọn yóò lọ máa tú àṣírí àwọn mùsùlùmí fáwọn kèfèrí gbogbo nǹkan tẹ́ bá ní ní plan yóò ti lọ gbé fáwọn kèfèrí lọ́nà tó ti pé kò síbi tẹ́ gbà láyé yìí tẹ́ lè borí kèfèrí. nítorí pé wọ́n ní tógìrì ọba lanu aláǹgbá ni ní ráàyè wọ́bẹ̀ nínú wa iná ìlẹ́ni tí wọ́n máa ṣe wọ́n ti máa jáde ìwọ́dọ̀ yẹ kó wà lẹ́yìn mùsùlùmí ẹgbẹ́ rẹ lo náà lọ́ máa lọ sọ́pọ́ọ̀tì kèfèrí kèfèrí tó ẹ pé lóde wọn kókó ọmọ kankan kò fẹ́ràn rẹ̀ bí kìtì ọbàjẹ́ kó dàrú kó dà ni ọmọ wa ẹ rí i pé nísìnyí tó bá yẹ pé àyíká gbòfò ládùúgbò tí ò sí mọ́sálásí la bá ń gbìyànjú pa fẹ́ ra lẹ̀ ń bẹ̀ ká kọ́ mọ́sálásí fáǹfààní àwọn mùsùlùmí tí wọ́n mọ̀ sí lọ́n bẹ̀ mùsùlùmí ni ó gbẹ̀yìn lọ bẹ́ni tó fẹ́ talẹ̀ hàn kí ẹ bá tà fún wọn mọ́sálásí wọn kọ̀ ọ́ sẹ́sì mọ̀ ládùúgbò gbé jẹ́jẹ́ tó bá ti di báwọn mùsùlùmí dé dáná lóòwò wàhálà dénú ẹ dákun ṣé mùsùlùmí wàhálà àbáwọn ẹni tí ń kọrin sí wa létí ní gbogbo òru gbogbo àárọ̀ gbogbo ọ̀sán èwo wàhálà ńgbà tí ariwo tí wọ́n ń pa láti mẹ́ẹ̀lì mẹ́ẹ̀ẹ́dógún tí ò jẹ́ arétí bora wọ́n tún gbé ariwo wọ́n tún gbé gbáwájú lé kálukú bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ gbà ọ̀wá ni tí wọ́n bá fi lè lọ talẹ̀ fáwọn mùsùlùmí tí wọ́n fẹ́ ra mọ́sálásí wọ́n fẹ́ kọ́ ẹ má fún wa kí ni ṣe ìran kèfèrí lọ lórí Islam tó yẹ kó wá rí bẹ́ẹ̀ irun wọn pọ̀ bàjẹ́ láwùjọ Yorùbá wọn pọ̀ bàjẹ́ láwùjọ Yorùbá àwọn gangan lògiri tó lanu tálàǹgbà fi wọ́ bẹ̀ wọ́n lọ máa ṣèpàdé bíríkótó bíríkótó pẹ̀lú àwọn kèfèrí lórí ọ̀nà tí wọ́n fi lè pa àwọn mùsùlùmí lẹ́nu mọ́ wọ́n ti pọ́ máa ná làárín síná àwọn ẹni tí ò lẹ́sìn tó ya mùnáfíkì hùn àwọn afọkọ lásán jẹ́ mùsùlùmí o àwọn mùnáfìkì paraku àwọn gangan ìnìṣòro ẹ̀sìn Islam láwùjọ Yorùbá nítorí ọ̀nà àwọn àgbàgbà ibi mùsùlùmí lèmi náà àwọn eléyìí ni tiwọn dundun wọn máa láta náà ni mùsùlùmí wo ni wọ́n bọ́ọ̀bì bọ́ọ̀bì kò sàlùwà láwò òponú mùnáfìkì ẹ̀rí pé di àlùwàlá inú ti jábọ́ ṣé mùsùlùmí wà nìwọ kí ló kọ rẹ oní làìsì tẹ́rí pé nǹkan dàrú wà wò kí ni jẹ́ làìsì láìsí ò sínú ọkọ̀ mùsùlùmí Abdul Aziz ó ti di láìsí nígbà tí ọ̀dà nǹkan kan mà nítorí pé irú wọn aburú ńlá ni wọn jẹjẹrẹ ní lára Islam tá a bá rọ́nà gé wọn dànù wàláhì wọn ò ní yé máa gbé aburú bá Islam sọ àwọn mùnáfíkì nìyẹn o àwọn mùnáfíkì nìyẹn tí ọ̀gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọlọ́run dákun má ṣe wá mùnáfíkì nínú ìwà àwọn mùnáfíkì òun náà ní pé tí wọ́n bá ti rí pé àwọn kèfèrí ló bá borí wọ́n máa dunnú adúpẹ́ asẹ́gun o adúpẹ́ asẹ́gun o wọ́n gbalẹ̀ lọ́wọ́ àwọn mùsùlùmí pé àníjẹ́ kọ́mọ́síláṣí bẹ́ẹ̀ mùsùlùmí ní pera rẹ̀ fa òun ní tí ọwọ́ ayọ̀yẹ ládùúgbò pé adúpẹ́ asẹ́gun ọlọ́jà máa jàjàlà ẹ gbọ́rọ̀ ìwọ tó pe rẹ mùsùlùmí ìsìláàmù náà dà mùnáfìkì ni ọ mùnáfìkì ni ọ nítorí pé inú rẹ ò gbọ́dọ̀ dùn láyé pẹ̀lú pé àwọn mùsùlùmí fìdí rẹmi ò ní ṣẹ́kù mùsùlùmí inú rẹ gbọ́dọ̀ máa dùn sígbà àwọn mùsùlùmí wọ́n gbégbó orókè àwọn lọ́lọ́ọ̀ ní kí wọ́n ṣẹ́gun nítorí tó lè mú kínú rẹ ó dùn nù àmọ́ nù rẹ wá ń dùn lórí pé kèfèrí ni wọ́n gbé àrí fún wọ́n gbẹ̀bí fún mùsùlùmí ó dájú pọ̀ gbọ́ lọ́wọ́n bá gbọ́ aqulu ma tasma'un wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiru innahu huwal الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله من هو هو منافق إليه تجارايا لولي قبوة إبقى جناسي قلنا نكي هو منافق تاريا وما بوا مولما وما بوا مولما جاء wọ́n á máa tábùkù àwọn olùmọ̀ gbogbo ẹni tó bá jẹ́ aṣerere láwùjọ gbogbo ẹni tó fẹ́ káwùjọ da tí ò fẹ́ káwùjọ bàjẹ́ wọ́n máa ti ẹnu yẹgẹrẹ sí wọ́n máa fẹnu jágéètì lórí ẹ̀ bí ebu bí àpárá bí ìsọkúsọ bí ìwíkúwì ni wọ́n máa sọ nípa rẹ̀ tí wọ́n bá ti jẹ́ bẹ́ẹ̀ orí kò di mùnáfíkì báyìí ìwọ ọ̀dà nǹkan kan máa nú ẹ̀sìn rẹ̀. ó dìgbà tí wọ́n bá tó fún ọ ẹni tí wọ́n sàlàyé ẹ̀sìn fún ọ tí ń kó yí ọ tí jẹ́ tí ó pàdé ọlọ́run ọba wa pẹ̀lú dáadáa lọ́jọ́ ọ̀gbẹ́ni alkiyama òun wá lẹni tí máa bú òun lẹni tí máa gidigidi ni ọ nítorí pé lọ jẹ́ kí ló rò yẹ torí kó lè bá àtẹ̀síwájú pẹ̀lú bí ti ṣe ń fẹ̀sìn mọ̀ kó lè bá àtẹ̀síwájú pẹ̀lú bó ti ṣe fẹ́ yọ kúrò lọ́fìn àìmọ̀kan lọ sínú mọ́lẹ̀ mímà tó fi jáni ti ń sin ọlọ́run ọba ẹlẹ́dàá wa bọ́lọ̀ ti ṣe fẹ́ àti bó ti ṣe fi pa wá láṣẹ ọwọ́ ajẹ́pọ̀ gangan ni wọ́n máa bàjẹ́ lọ́ọ́ máa sọ̀rọ̀ rẹ̀ láì dáa ẹnìkan wà ládùúgbò ní àwùjọ tó yẹ pé bàbá yẹn bàbá ṣe dáadáa ni kò ní rẹ́nìkan tẹ́bi ń pa kọ́mọ́ fún lóúnjẹ kò ní rẹ́nìkan tí ìyà ń jẹ kọ́ máa ràn lọ́wọ́ kò ní rẹ́nìkan tí ń bùkátà fún sàtìlẹ́yìn fún kọ́mọ̀tìlẹ́yìn irú àwọn bàbá yẹn ló ń bàjẹ́ àwọn ló ń sọ̀rọ̀ wọn láì dá àwọn ló ń yẹnu sí ló ń fẹnu já géètì lórí ọ̀rọ̀ wọn ò bẹ̀rù ọlọ́run mùnàfìkì ni ọ nítorí pé tí wọ́n bá jẹ́ ni re tó bá jẹ́ ẹni dáadáa kì í ṣerú àwọn eléyìí ló àwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n jẹ́ olódodo lórí ìgbàgbọ́ wọn yóò máa bà wọ́n jẹ́ ni ọlọ́kọ̀tà kìtì ní bọ̀ wọ́n mùsùlùmí làwọn náà máa wẹ̀ sí ọlọ́kọ̀tà kìtì kí ni kàtà tí ń tún kìtì ìtọ́jájú ni kò lẹ́sìn múnáfìkì lásán lásán ni ọ nítorí pé tó bá yẹ kó o bá kẹ̀sìn yìí kún kì tí ń ṣẹ̀sìn lọ́ọ́ máa tó bá kẹsìn ikú kì í tó di ìlànà anabi muhammed sallallahu alaihi wasallam tó di mu tí ọfẹ kó pòórá kó parun ńlọyẹ kó máa bàjẹ́ ó dájú pé mùnàfíkì ni ọ nítorí pé kèfèrí ń bẹ́ńlẹ̀ òòrí òòrí bú kèfèrí ń bẹ́ńlẹ̀ òòrí bàjẹ́ àwọn ọ̀sẹ́bọ paraku wọ́n wà òòrí wọn bàjẹ́ òòrí wọn bú ọwọ́ ajẹ́ pé mùsùlùmí ẹni tó jẹ́ olódodo nídìí ìgbàgbọ́ rẹ̀ ọ̀nà wa ń bàjẹ́ eléyìí túmọ̀ sí pé kò sí tàbí ṣùgbọ́n mùnáfìkì ni ọ ẹnìkan pépè lọ sí di ẹ̀sìn Islam inú wa ń bí ọ pẹ̀lú bí sísẹ́ ń pèpè lọ sí di Islam ẹ fáwọn èèyàn lẹ̀ ìkàlùkù ṣe ń tọ́ bá wù ẹ jẹ́ wà wọlé wọlé kí lọ́kàn ok ọkàn wọ ike káwọn èèyàn wọ ọ̀nà kò wú ọkàn wà lìjẹ́nà kò wú ọkàn wà lìjẹ́nà ó dájú pé mùnàfíkì ni ọ ẹni tí ó fẹ́ kí dájọ́ ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí ni ọ mùnàfíkì ni ọ ìwà burúkú sì ni wà yẹn eléyìí tí máa ba tèèyàn jẹ́ láyé àti lọ́la kìyàmà torí ẹ̀ já kíyèsára o níbo ni wọn náà ṣubú sí kíyèsára o nínú àwọn mùnàfíkì ọ náà ni at hasabal hal wọ́n á máa yàwọ̀ padà látìgbàdégbà gẹ́gẹ́ bí ọ̀gá ni gbogbo etí bàbá gbà òní wọ́n fún nísìn wọ́n ti rí i pé àǹfààní wà ní ọ̀dọ̀ level level b wọ́n sì ti wà pẹ̀lú level a tẹ́lẹ̀ àǹfààní tó ti wá bọ́ sọ́dọ̀ level b báyìí wọ́n kàn dọ̀gá ni sí level b làwọn à ń ṣe láti pìlẹ̀ ayé wa o àti level b là ń ṣe nígbà ah, ah, tí ẹ wà pẹ̀lú level a ńkọ́ ẹ̀yà eh, eh, lè sì wá wò àní level b là wá wà láti jọ wọn ti bí wa. bẹ́ẹ̀ ni mùnáfíkì ọ̀gá làwọn tó bá ti rí pé àǹfààní wà lọ́dọ̀ eléyìí wọ́n fi sọ́dọ̀ rẹ̀ àǹfààní ti sàn kúrò lọ́dọ̀ rẹ̀ wọ́n fi sọ́dọ̀ eléyìí bí mùnáfíkì ṣe wà nù. mùnáfíkì èsì ẹni tí wà lẹ́gbẹ̀ẹ́ yẹn tẹ́ gbà pé yẹn àti kó sọ́ra fún humul adu fahzaruhum ọlọ́run ní àwọn gángan lọ́tà ẹ sọ́ra fún wọn torí ẹ tí múnafíkì bá alẹ́gbẹ̀ẹ́ rẹ tó lérò pé ó lérò lẹ́yìn ó lérò lẹ́yìn o àwọn ẹni tó fẹ́ pọ́n tútù àwọn lọ́wọ́ alẹ́gbẹ̀ẹ́ ibi tí wàá ti ronú pé oúnjẹ ọ̀sán ni wọ́n fi wọ́n ṣe wọ́n fi ọ̀sán oúnjẹ àṣùbà so bẹ́ẹ̀ ni múnafíkì ṣe rí múnafíkì máa yí àwọ̀ padà látìgbàdégbà bí gbà bá ti ṣe gbà bí munafiki ti ṣe wà nù kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́dákun kọ́mọ́yà wà munafiki bákan náà munafiki èsè sọ láti dáadáa nínú ìròyìn wa nù. وإذا إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا قتالا يراءون الناس ولا يذكرون الله إلا قليلا مذبذبين بين ذلك لا إلى هؤلاء ولا إلى هؤلاء آه منافقي وانت الله وبعجة الله انت وانا tó bá dúró fáwọn ń ṣe sọ̀láàt wọ́n dúró tòròjú tòròjú ni wọ́n dúró rẹpẹ̀tì ni mọ̀ ọ̀sẹ̀ tó ọ̀sẹ̀ tó ọ̀sẹ̀ tó ọ̀sẹ̀ kọ́ sálámù ká máa lọ lẹ́jàre kí ló dé kí lẹ́ ń lọ jẹ́ lójú àmàlà ìdá lọ yá àdá máa lọ lé kí ló fi lé nítorí pé mùnáfìkì òhun ọmọ kẹsìn tó ń ṣe ó kàn gbára gbóná ni kì í sẹ́sìn tọ́lọ́ ọgbà tẹ́lẹ̀ náà aláwọ̀ àgbà aláwọ̀ àgbà sàlámù àlè mùnáfìkì ni mùnàfíkì ìfarabalẹ̀ sí toro tóró náà ti mà wípé ẹ̀sìn tó ń ṣe ẹ̀sìn lásán ni kìí ṣe ìtọ́lọ́wọ́n bá máa gbàrú ẹ̀. bákan nínú àwọn mùnàfíkì wọn náà ní kó òbílẹ̀jẹ́ ni wọn o òbílẹ̀jẹ́ ni wọn wọn máa ba nǹkan jẹ́ ló kọ pé àwa là ń tún nǹkan ṣe àwa là dáyé ṣe òbílẹ̀jẹ́ ti rí wọn sì láwọn là dáyé ṣe ayé kí ló dára ń tún ṣe báwọn mùnàfíkì ti ṣe rí nu bákan àwọn mùnàfíkì ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún wọn náà ní kí wọ́n máa fi mú wọ́n máa gbé mu wá sókè níwájú àwọn olùmọ̀ nítorí pé wọn ọmọ yìí mà wọ́n máa gbé mu sókè wọ́n máa ṣèṣe pé àwọn làwọn báyìí ni ìwà amúnáfìkì ti ṣe rí ilé ìjẹ́ mẹ́ẹ̀ẹ́dógún péré nínú ọgọ́rọ̀ ìwà amúnáfìkì tálàyé rẹ̀ tó ń bọ̀ kéèyàn máa burú ọ̀dà pàápàá jùlọ téèyàn bá fẹ́ mọ̀ láti jìnnà sí torí kéèyàn má bàa ṣe kọ́nà ẹlẹ́dàá akọ́sọ akọ́làwà. kọ́gbà wa nínú gbogbo wa burú kó ṣọ́ wa kúrò níbẹ̀ kó má ṣe ṣe wa lọ́kàn nínú àwọn nítorí pé àtúbọ̀tán ò ní ayé rẹ̀ ò wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa ń bẹ̀ ọ́ wa ní kọ̀kọ̀ àti ní gbangba alágbára láti wa mọ́ ìwọ lọ́ọ́ máa fọ ẹni tó bá wù ọ́ mọ́ ọlọ́run wa kó túbọ̀ máa sí lójoojúmọ́ kó túbọ̀ títẹ̀lé tá à ń tẹ̀lé lánàá wa sallallahu alayhi wa alihi wa sallam túbọ̀ máa pẹ̀lú wa ní gbogbo ọgbà yá tún dìmú dáadáa lọ́nà tó sì pa àní filẹ̀ títí tá a fi ayé sílẹ̀ wa kó ṣe wá lọ́kàn nínú àwọn tí ó gbà tútù bá wọn ṣáájú ikú wọn tí tí ó kẹ́ wọn tó bá di lọ́la gbẹ̀ndà alqiyama allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama ta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa sallim taslima كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر وسائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله الله أكبر الله أكبر أشهد أن لا إله